إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله أذكر نفسي وإياكم بقول الباري عز وجل حيث قال سبحانه وتعالى يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن وصف الله سبحانه وتعالى يوم القيامة بيوم التغابن أي من التفاعل يتغابن البعض من البعض قال المفسرون أي هو يوم للربح وللخسارة ومن يخسر ومن يربح يومئذ يربح أهل الإيمان ويومئذ يخسر الكفار والمنافقون والعياذ بالله عز وجل في كثير من الآيات القرآنية يشبه الله عز وجل حالنا في هذه الحياة الدنيا كحال من جاء إلى سوق ليتجر فيها بالبضائع ومن أتى إلى الأسواق لا بد أن يكون هنالك من رابح ومن خاسر ويا خسارة من باع الحياة الآخرة بالحياة الدنيا قال الله عز وجل في آية أخرى أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة وفي آية أخرى أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار إخوة الإيمان هذه حالنا في هذه الدنيا كل يوم نأتي إلى سوق لنبيع ولنشتري نحن في تجارة مستمرة ومآل هذه التجارات كلها إما الربح وإما الخسارة ولذلك حذرنا النبي صلى الله عليه وسلم وذكرنا بعوامل الربح والخسارة في هذه التجارة ومن ذلك قوله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أي كثير من الذين يأتون إلى السوق سوق الدنيا التي مآل, مآل التجارة فيها إلى الربح أو الخسارة في الآخرة من أدواتهم التي يحتاجون إليها في هذه السوق وفي هذه الأسواق الصحة والفراغ كثير من الناس مغبون فيهما أي يخسر فيهما يخسر في صحته ويخسر في فراغ معنى ذلك أنه يسيء استخدامهما يستخدمهما فيما لا ربح فيه وفيما مآله الخسارة والعياذ بالله عز وجل جعلني الله عز وجل وإياكم من الرابحين adúgbòfolo ọba wa atọrọ àlékún لكم Ọlọ́run àti àánú rẹ̀ kọba anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti ọgbẹ́n tí máa ń tẹ̀lé súnà nábì tí ó fi dìjọ àlìkèyàmà olùwàmásá kàwa náà fún inú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. olúwa bá sọ nínú alukur'an karim nínú àwọn ọ̀nà tí ọlọ́run fi ń júwe ọjọ́ gbèǹde alikiyama olúwa ní lọ́jọ́ tí a kó gbogbo ẹ̀dá mẹ́niyàn tá a kó yín jọ ọjọ́ náà zalika yawmu at-taghabun ọjọ́ náà lọ́jọ́ èrè àtọjọ́ ṣọ́ọ̀tì ọjọ́ táwọn kan ó jèrè ní tí wọ́n gbáyé ṣe ǹjọ́ náà làwọn kan ó sì mọ̀ pé àṣẹ òfò àdánù ní gbogbo ń táwọn lo ọjọ́ ayé àwọn sí ọlọ́nkọ́ mọ́sá kẹ̀mí àtẹ̀yìn kúnnú ẹni tí ó jèrè ńjọ́ náà ọlọ́mọdé á wà nù ẹni tí ó sọ́ọ̀tì o torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́lọ́run rán wa létí òdodo ọ̀rọ̀ yìí wípé ilé ayé tí ẹnìkọ̀ọ̀kan wá wà yìí ilé ayé téèyàn wá ṣòwò ń bẹ̀ yìí bí ìgbà téèyàn wá ọjà ẹni tí ó tajà ẹni tí ó rajà béèyàn bá sì ṣòwò ní gbogbo ọjà ìgbẹ̀yìn òwò ṣíṣe ọ̀kan nínú nǹkan méjì náà ni inú kó jèrè inú kó sì ṣe kínni inú kó sì ṣọ́ọ̀tì ọlọ́mọṣẹ́ wa tí ó ṣọ́ọ̀tì pàtàkì jùlọ irú ṣọ́ọ̀tì irú lọ́ọ̀sì wo lọ́ọ̀sì tó pọ́dàlì kìí àmọ̀ kéèyàn tó mọ̀ tí ò ṣe padà wá túnṣe òun là nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ànábì tí ọlọ́run rán sí wa pé kọ́ wa fi sàánú wa kọ́ máa tọ́ wa sọ́nà bá ti rìn níbi ìrìn àjò wa tá ń tà tá ń rà láyé yìí tó ṣe pé lálùkìyà mọ̀lẹ́yìn ó ti mọ èrè lòún jẹ́ ní àbóhùn ṣọ́ọ̀tì ẹ̀rí náà ọ̀rọ̀ tá a dábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ. òun ni pé ni'matan. magbunun fihima kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bá a ti júwe yìí ipe àwàláyé ànájà ọjà tí ọjà séré àbẹ́yì tí ọjà sí ìṣọ́ọ̀tì anabi á ní nǹkan méjì kan bẹ ibẹ̀ èèyàn ti jèrè ibẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ sì ti ṣọ́ọ̀tì èyí ń la kò rí ọ̀rọ̀ nǹkan méjì yìí èmi ní ìwọ náà ní yawma tagabun ọjọ́ táwọn kan máa kó èrè pé alihamudulilayi àkódìyẹ báyìí níjọ́ kan táwọn kan máa fi ta bọnu pé a èmi náà mo gbogbo opportunity ló ń wé sí láyé yìí kò sí nǹkan kan lẹ̀ tó ń kó ànábi ní nǹkan méjèèjì ní máa fà á lọ́pọ̀lọpọ̀ kò sì sí ọmọ ànábì ádámà tí ò ní òun déédéé lọ́bọ ọlọ́run ọlọ́run ò ní í ṣerú nǹkan báyìí kọ́ wá ṣe pé àwọn olówó nìkan ló ní àwọn àfáà nìkan ló ní gbogbo èèyàn òun ló ní nǹkan méjèèjì yìí o àwọn méjèèjì yìí wá ní fáktọ́ọ̀sì èrè àbí fáktọ́ọ̀sì ìṣọ́ọ̀tì níbi òwò tó ń kálukú ń gbálé ayé ṣe. kí làwọn nǹkan méjèèjì náà asíhàtú wọlfàrà àlàáfíà àti kéèyàn lásìkò tí ó lò nǹkan méjèèjì yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò fi èsì bá nàbì ti wí sallallahu ọmọ àlìjánà jẹ méjèèjì ni ó lò ọmọ nánà ó àlàáfíà rẹ̀ náà ni ó fi lọ bí tí ọlọ́run ọ̀fẹ́ àsìkò rẹ̀ tọ́lọ́run fún tọ́lọ́run òde mọ́lẹ̀ pé ń bẹ lórí ààrẹ tó sì ráàyè pé a mo láyè mo ní wákàtí kan lónìí ń ṣe nǹkan kan ń lọ léèwé ń lọ lé kéwú lónìí àwa nù sinmi ń bi iṣẹ́ àyè náà nù níbo lọ́ wa lò sí ànábì ní méjèèjì yìí ntí ó jẹyìn ó jèrè ntí ó sì jẹyìn ó sọ́ọ̀tì nù ẹ dákun jama mùsùlùmí ẹ já wa náà bira wa ń bò lọ ń lọ àlàáfíà rẹ sí ń bò lọ ń lo àsìkò ọjọ́ ayé rẹ sí ẹlòmíràn ráyè débi pé bọ́bá ipá dánwò tiẹ̀ ní kọ́ máa wo ìwòkuwò lórí móhùnmáwòrán àti májíìkì àti etí ọ̀ májíìkì bí wọ́n ti ń parí ìkan ẹ̀yin náà ti ẹ̀yin tẹ́ àdánwò wọn ọ̀bá tí kàn ẹ́ máa wò ó pé ó ṣe rọrùn fún un bí wọ́n ti ń parí ìkan ni wọ́n máa ṣe kí ni wọ́n máa bẹ̀rẹ̀ míì ó sì ráyè bí àánú àwa nù sinmi kò sí skul lónìí kò síṣẹ́ lónìí mo ti observe àwọn kan rí nílé kan tẹ́mi pẹ̀lú wọn gbé bí wọn bá múná lọ mọ ní tí wọn ń wò lẹ́nu gbà wọn ní ayé wọn lọ rẹǹtì fídíò fídíò kẹsẹt wọn ti rẹǹtì ẹkànrin wọn ti máa fi ká bọ wọn máa yọ mí bí wọn bá wá wò fá tí wọn múná lọ láago mẹ́wàá àbá aago mọ́kànlá náà wọn ó tó sùn nínú tí mo observe ni pé bí wọ́n bá múnádé láago méjì òru wọ́n sì máa jíra wọn pé wọ́n ti múnádé ti múnádé agbọ́dọ̀ kọ̀ntínú eré yẹn tọ́ra wọn dà padà láàárọ̀ láàárọ̀ ọ̀la. irú ẹni báyìí ogún ọdún ló gbé ọgbọ̀n ogójì ọdún ni kò dìde yẹn náà fìlà fọlọ́run yìí lóru. as-sihhatu wal àlàáfíà tọ́mi èèyàn ní àtàsìkò rẹ̀ tó ní those are the two factors tí ó determine bóyá lálùkìyàmá nínú àwọn tí ó jèrè ni ọ́ àbí nínú àwọn tí ó fi ka àbámọ̀ bọnu pé àá nígbà wọn bá sí rẹ́kọ́ọ̀dù rẹ̀ hàn kí ni ń bẹ ń bẹ kí ni ń bẹ ń bẹ ọlọ assembly orojọ wákàtí méjì ó kò ń bẹ ọlọ wo bọ́ọ̀lù ọ̀darí sílé sinimá ó kò ń bẹ wọn síbi tí ti máa sọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ti máa búyàn kò sí nǹkan kan mi ó sì ráàyè náà ló fi ráàyè ṣe ẹ̀dá kò ń jẹ́ ọba làákà ìmú kélé iná retí pé ibì kan náà lọ́lọ́run ó tò wọn àtẹni tó ṣe pé ó jí làárọ̀ jẹ ọkà ṣùgbà àtàn ọgbà alukóra ni má bàa gbàgbé ọsàrè ṣe mọ̀rọ́jà ó péjì mẹ́rin ó márùn ó méjì ìwọ ń wò bí gbàdí òní kan ṣe. ó tún ṣe níbi bẹ́ẹ̀ dénú ọdẹ o yọ ba nǹkan rẹ̀ lálìkìyà mà jẹ́ wọn wí fún ọ pé ẹ dé o ó dìde ọ lọ kí duha àsìkò àyílà tó ń bí ẹ ti jókòó tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń wo òun náà ya dìde ó ní wọn ó pè wọn wàláyé tí ó dìtámì bóyá yẹn ó jèrè bóyá yóò sọ ti láti yàmà ni asèhàtú wọlfà òun mo fi ní kọ̀sẹ́ńtọ́ lọ́hùn ò fún kèé ṣe ń téèyàn ṣẹ̀ṣẹ̀ máa wá kó tó ṣe wàhálà kó tó rí gbogbo bó tilẹ̀ wọ́ jẹ́ ọlọ́run ó fìgbà kan fọ́mọnìyàn tí ó lálàáfíà ńbọ̀lọ́lọ́ sí kó tó rí ọ. òun làǹdẹ́bì tó ké sí wa sallallahu alaihi wasallam nínú hadithi mi bọ́lọ́n ti fa nabi sànù wa nù òní irtanim khamsan qabla khams àwọn kan márùn kan dọwọ́ rẹ kó o tó lùzì ẹ̀ tètè lo opportunity wọn take advantage of them torí pé kèé lọ títí gbogbo ń tá a wí yìí àti àlàáfíà ni àtọ ráyè bó ti ráyè tó rò pé kò sí nǹkan kan lẹ́yìn ẹ̀fà tó jèjé lọ yìí ọwọ́ rẹ̀ padà di anabi wa ń kọ́ lẹ́kọ̀ọ́ pé sallallahu alayhi wa sallam ibtanim khamsan qabla khams. àwọn nǹkan márùn kan bẹ àti your disposal tètè lò wọ́n kí nǹkan márùn mi ò tó rọ́pò wọn o yọ rọ́pò wọn fún gbogbo ọmọ anabi adama ọ̀rọ̀ èpè kọ́ kí làwọn nǹkan márùn náà hayataka qabla mawtik ńgbà wà láyé opportunity nù. No tètè lò ó tètè fi ṣe ń tọ́ bá lọ́run tọ́ wà nú àwọn tó jèrè kọ́bílà mọ́ọ̀tìkà kótó dijọ́ tọ́ pàjúdé tí wọ́n gbé ọgbọ̀n nù sàré kò ṣiṣẹ́ máa ń gbà wọn èyí tó ọba ti ṣe ń gbà tó wà lẹ́lẹ́mìí òun náà lọ́ lọ́ọ́ bá lọ́run lẹ́yìn ìgbà tó ọba lọ. wa sihhataka qabla saqmik ànábì nígbà tó lálàáfíà sallallahu alaihi wa o lè dide, lè dìde o lè yan náfìlà o lè gba àwẹ̀ àlàáfíà ń bẹ ànábì nígbà ni tètè lo àǹfààní àlàáfíà yìí náà kọ́bílà sàkùmẹ̀kà kó tó di pa rẹ̀ dé gbogbo èèyàn láyé yóò nígbà tí ó yóò nígbà tí ó gbádùn kódà ẹ wo bí táwọn ọlọ́run ọba dé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní bẹ́ẹ̀bá wa rẹ ni tó ṣe pé ní gbogbo àsìkò rẹ̀ ẹ máa fi ṣe tọ́lọ́hún ọlọ́run ó sì ní wọ́n kọ̀ntínú wọn máa kọ́ ládàá fún un nírí ààrẹ òun náà nítorí bí ẹ bá ṣe pọ́ rẹ̀ ǹjẹ́ ọba máa ṣe bí ẹ bá ẹ pọ́ rẹ̀ kò bá wà níbi jíjìn yẹn náà fílà bí ẹ bá ẹ pọ́ rẹ̀ kò bá gbààwẹ̀ lónìí bí ẹ bá ẹ pọ́ rẹ̀ yọ yọ kó tó di pa rẹ̀ dé ìwọ tó ní nǹkan kan lẹ̀ tẹ́lẹ̀ bá bá dé kò sí tí kọ̀ntínú níta nàbí ń gbinu sallallahu alaihi wasallam. waghinaka qabla faqr anabi lówó ń bẹ lọ́wọ́ rẹ owó lẹ ọba lówó ní ọba sàn fẹ́ lomi bóyá bí ọba lówó ni nígbà tí ọba lówó ẹ ibẹ̀ ni ó di rántí pé gbogbo àdúgbò yìí lónìí ẹni ọdún bá bá láyé kọ́ máa sọdún gbogbo ntẹ́ bá fẹ́ mu ṣé olùsí ògbẹ́ nìkan wàá mu nǹkan sí òun lọ́rùn owó ló kó bẹ́ẹ̀ lomi owó lẹ lomi ó sì fi ra àlìjánnà yawmu tagabun bọ́lọ̀ ti wí nù is a day of mutual loss and profit. àwọn kan jèrè àwọn kan ṣe àwọn kan sọ́ọ̀tì ọlọ́run sọ wá ń bẹ̀ sọ wá ń sọ́ọ̀tì. ànábì ní ti ń bẹ lọ́wọ́ rẹ̀ opportunity ni kó tó tán kó fi ṣe ń dáadáa tí ó wà nù torí náà ẹ fihima olúwa describe àwọn méjèèjì pé ni'ma ìdẹ̀rọ̀ ọlọ́run ni kí ni ìdẹ̀rọ̀ ọlọ́run kéèyàn lálàáfíà kí ni ìdẹ̀rọ̀ ọlọ́run kọ́dà kéèyàn lásìkò tí ó lò kọ́lá ìdẹ̀rọ̀ ọlọ́run ni. bọ́ ọ mọ̀ lọ bẹ àwọn tí ń bẹ ní ọsítútù wò lórí àìsàn àwọn aládùá kan bí yorùbá ti máa wí àwọn ọ̀sàdùá míì mọ́ àdúrà ọlọ́jẹ̀ wọn ò ní sàmí àdó ọlọ́run jẹ́ ńlá mọ́tò lẹ́yìn bá ṣe fún wọn wọ́n fẹ́ lè ṣe pè fún níbi tó ń wà yìí náà fóun bá ra mọ́tò kí lóun ègún àní ẹ sápọ̀ lọ́wọ́ má láàfíà wá àdó àkàn tó kù nù ìwọ wa gbọ́ ń pò bẹ́ẹ̀ ó sì ń waste opportunity a golden opportunity tó ní pẹ̀lú pọ̀ lálàáfíà nínú tá a nẹ́dùá Muhammad sallallahu alaihi wasallam tún wá tún kàn mọ́lẹ̀ wàṣàbàbàkà kọ́bùlà haramik generally anabi ní gbogbo ọjọ́ ayé rẹ ni ó ti lò kó tó di pé kú dé anabi tún wá single out sallallahu alayhi wa sallam ìgbà ọ̀dọ́ your youth age nígbà tó wà labarapa ọmọ twenty years twenty five thirty forty bọ́ ọba ti ń rí kọjá fọ́ọ̀tì ń ọ̀ ń lọ lẹ́nu tó ń marọ̀ dájú náà hu asfalasa gbogbo èèyàn ní ọ̀sẹ̀ lẹ̀ sí. kọ́ra àwọn dókítà sọ fún ọ pé ẹ má jẹyin mọ́ o ẹ má mu mílíìkì mọ́ o wọ́n ń sọ fún ọ nù pé òun súnmọ́ bí ọ̀n lọ o. kí ló dé tó o ti tètè lo advantage ńgbà tí gbogbo ẹ̀ sára lé kọ́ra àwọn lẹ́lòmíràn má gbàwẹ̀ mọ́ àbí ọ̀tán yá ah, bàbá ẹ gbọ́dọ̀ máa lo oògùn yìí wákàtí mẹ́ta mẹ́ta ni o ìyá oògùn yìí wákàtí mẹ́rin mẹ́rin ni ẹ máa lò ó kọ́dà bọ́jẹ́ ẹ̀ lánìyàn pé wọ́n gbààwẹ̀ kò lè gbà mọ́ ànábì ní ọ̀dọ̀wọ́ rẹ o sallallahu alaihi wasallam e advantage ni opportunity ńláńlá ni pàtàkì jùlọ àsìkò téèyàn wà lọ́dọ̀ọ́ tó wà léwe òun náà ní gbogbo ńta láwọn èèyàn ń fọjú ayé wọn ráre sí yìí ta ní í ṣe tọ́pọ̀ jù ọ̀dọ́ náà ni ta lọ láyè tọ́pọ̀ jù ọ̀dọ́ náà ni bọ́ọ̀ bá ti ń dàgbà tó ń fẹ́yàwó tó ń bímọ gbogbo àyèkáyè tó ní wọn máa dínkù kọ́dà àlàáfíà rẹ náà máa dínkù ò ń súnmọ́ bí ọ̀n lọ́nu ìrìn àjò tó ń kálukú ò ní í ṣe kọ́ má wà ń bẹ́ẹ̀. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه الإمام البخاري gẹ́gẹ́ bí ìrántí ọlọ́run tá a fi ń ara wa létí ìkìlọ̀ tọ́lọ́run kìlọ̀ fún wa pé ń jọ àlìkìyámà nínú ìròyìn jọ àlìkìyámà ni pé yẹ́wò mú àtàgàbọ̀n ìjọ táwọn kan jèrè lọ́hùn náà làwọn kan náà ó sì fi ka bọnu pé àwọn ò rí nǹkan kan àwọn ò rí nǹkan kan tì í wájú ọlọ́nkọ sọ wa ń bẹ̀. èyí tá nẹ́bí sì tún kìlọ̀ fẹ́mi rẹ pé tí ẹ fi èsì àwọn factors méjèèjì yìí àwọn ní dètámì ẹni tí ó jèrè ẹni tí ó sọ ọ́ tì. òun kálukú ló sì ní èyí tí èyàn ó pè á ọlọ́run ò fún un ọ̀ lálàáfíà kọ́dà bí ó padà rí ọ́ ọ̀la ààyè ọ̀la àsìkò kó tó di fọwọ́ rẹ dí. nínú ntọ́pọ̀lọpọ̀ wa máa wéṣẹ̀ ọjọ́ ayé rẹ̀ sí àwọn àsìkò àtàláfíà tá a wí òní kathratul kalami min ghairi dhikrillah kọ́rọ̀ pọ̀ kọ́mọ̀sìnrànjì ọlọ́run bẹ́ẹ̀ wàláì fàṣàrà ni òfò ni ìṣọ́ọ̀tì ní bẹ́ẹ̀ yẹn bá mọ̀ kí mùsùlùmí ó sọ̀rọ̀ thirty minutes one hour kó ju bẹ́ẹ̀ lọ àbí kọ́ mọ́ tó bẹ́ẹ̀ kí àwọn amáyálífẹ́bù mi ń kọ́lé ilá aládé ìhìrọ̀ kíbọn àti àwọn tó yẹ pé nǹkan kan ò ní jáde lẹ́nu yá àbí káwọn kọ́ kalẹ̀ oore ní o àbábúrú wọn má wàá rí i pé ọ̀dà kọ́ ọlọ́run ọ̀ràn tí òun là nẹ́bùa Muhammad fi ní. ما جلس قوم مجلسا لم يذكروا فيه اسم الله ولم يصلوا على نبيهم صلى الله عليه وسلم إلا كان عليهم سرة فإن, فإن شاء عذبهم وإن شاء غفر لهم النبي ní jókòó ní jókòó kan ẹ jókòó lásẹ̀ńbìlì نجوكو كان ni لا kan e أنريتي lasenbili ni e ẹjọ́kọ̀ lọ hospital ń retí appointment rẹ láti rí dókítà ni ànábì ní mùsùlùmí ò ní jókòó ń jókòó kan tó fi dìde kọ́mọ̀sí pé ó kọ ọlọ́run jáde lẹ́nu ẹ̀ àsàlátù fún anábìwa Muhammad sallallahu alaihi wasallam ó jáde lẹ́nu ẹ̀ anábìlá dínkù lọ bá ní that particular moment in time tó bá mọ̀ bẹ́ẹ̀ àdínkù bá kò lékún ó dínkù ni bọ́lọ̀ ń bá sì wá fẹ́ ó lè jẹ́ ń yà nítorí yìí náà mọ́lọ́mbà sì fẹ́ àyọ̀ǹda rẹ̀ àtàmójúkò fún àmọ́ ẹ dákun òun lẹ́rìí àwọn tó bá mọ tí wọ́n ń ṣe wọ́n á máa tẹ̀lé lánàá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anabi lọ advice sọ̀hábẹ́ kan bẹ́ẹ̀ pé la yazalu lisanuka ratban bi dhikrillah mẹ́jẹ̀ẹ́nu rẹ̀ ọgbẹ́ jẹ́ ọmọ tutù ń gbogbo gbà pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọlọ́run ìrántí ọlọ́run tá a wá wí yìí àwa la kádàáwò bára wa níbi àwà yìí lágbègbè wa ilẹ̀ yorùbá nàìjíríà láfíríkà ìrántí ọlọ́run tá a nẹ́bi ní mẹ́jọ wọn lẹ́nu rẹ̀ yìí ẹ rí sọ fún yín mo ní kó jókòó retí àpọ́ńtímẹ́ǹtì láti wọlé lọ́ọ́ bá dókítà kí ló ní ọ́la sàkóńlọ alhamdulilayi subhanallah kò ní ìdí ọtẹ sọ̀kalẹ̀ àwa la sọ ìrántí ọlọ́run di ntó fún wa wọn á ní kọ́dà sàlátù kan lẹ́yìn ọba ṣe àlùwàlá bọ́ba fi ṣe mọ́tò ọ̀dànù sàṣàlátù tànẹ́bì nù àbá sàlátù tẹ̀sù kéèyàn ó pé àsàlátù fànẹ́bì sallallahu alaihi wasallam à ọ̀gbọ̀dọ̀ sàlùwàlá o torí bẹ́ẹ̀ bá fi ṣe tí ọba sàlùwàlá jẹ́wọ́ ara kàmẹ́lì àbíkí ni wọ́n ń pè é bọ́ba ṣe nu mọ́tò mọ́tò ó sì dànù ẹ̀dá kan ṣe àsàlátù tànẹ́bì àwọn alákó gbogbo wàhálà yìí ìsìláàmù rọrùn wọ́n bí yà ńlá wa Aisha radiyallahu anha pé ńgbò là nẹ́bí ẹ̀dá kọ́ ọlọ́run tájà àrí kọ́mọ wí nǹkan kan ló kọ́ ọlọ́run ìyá ńlá wa Aisha ronú lọ gbáà kò rí àfọ̀nà kan òní illa idha dakhala bayt al-khala li qada'i al-haja ó nígbà tí mo rí fún anabi ewì nǹkan ló kọ ọlọ́run lẹ́nu òun nígbà tó bá wà ní tọ́ílẹ̀tì tọ́fẹ́ bí abùkátà rẹ̀ àìdákọ ọlọ́run lẹ́nu kọ́dà bóyá pé nkí ọmọ ọ̀la ni pé àfẹsẹ̀ nǹkan bá insha allah ọ̀hún sàdíkìrì náà nù àdíkìrì ò lè àwa la mú lè kì í ṣe gbọ́ báyìí ṣe wá wá tẹ̀sùbá tó gùn tó wá ń ṣe kára lọ́lọ́run ó tó pọ̀ rántí òun àbí gbọ́ ṣe wá mú kan tó mọ̀ pẹ́ báyìí tó mọ̀ gbogbo eléyà wa la dá a lẹ̀ òun ló jẹ́ ó lé gbogbo mi ti ń wí láti ẹ̀kẹ́ nísìnyí ó ti lé lára ẹlòmíì gà gbogbo àná lè yọ ọmọ wa sàdíkìrì gbogbo gbà ló lè sàdíkìrì kọ́dà zikiri ń bẹ tá nẹ́bi níbo bá ṣe tán tó sùn ni o tó ṣe o ti wà lórí bẹ́ẹ̀dì rẹ tó ti ta kàkà máa ṣàzikiri máa rántí ọlọ́run òun ni mo ní kọ́dà bọ́ kéré tí ò ju kọ́ mọ́ ọ la mùsùlùmí pé ò ní pé ń ṣe nǹkan kan lọ́la àbá ṣe nǹkan kan àfi kó pé insha Allah bẹ́ẹ̀ bá wo àwọn ọmọ ìyá wa lókè ọ̀ya kódò ti dàsa tiwọn ẹ̀rọ pàwùsà ni insha Allah ẹ̀rín pa mí ń jọ kan ọ̀gá mi kan èmi gbọ́ ọ̀ lẹ́nu rẹ̀ mo wá rí i pé bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lórí fóònù ó náà wá pé inshallah inshallah àṣàwùsá ni ń bá sọ̀rọ̀ pé n gbọ́ lẹ́nu tọ̀hún títọ̀ ń pé inshallah ẹ̀jú àti òun náà mùsùlùmí náà yọ kọ́dà bó ṣe a ṣe nǹkan báyìí pẹ̀lú ògùn ọlọ́run náà ti ọlọ́run náà nù nù mọ́tò alhamdulilah asakfurula lẹ́yìn tí ò ló ń kà ara àdẹ́wò tá a dálẹ̀ fúnra wa nù kásìsẹ́ máa kà á pé ọlọ́run má gbàgbé o ọlọ́run yìí gbàgbé torí àwọn àlùfáà níbo ti dọnu gbogbo ẹni tí ń wọn àsìkiri fún yẹn pé àfi kó pé one million àfi kó pé five hundred thousand kọ́dà àfi kó pé three hundred and thirteen àwọn kan lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run ìwọ́n fi wọ́n wájẹ pé ògùn asìkì ibẹ̀ bá fẹ́ fà á dàdí àwọn àṣàbùlì bádìrì tó lọ jọra wọn. gbogbo eléyìí tá à ń wí ni pé sẹ́rí bá a bá ti dá wàhálà síra wa lọ́rùn á wà mú ẹ̀sìn lé wàláì tí ń jáde kiri kọ́dà bọ́ ọ bá ń lọ hálíkọ̀ tí wọ́n ń ké síra àtọ́ lọ́run àti tànẹ́bí ń bẹ́ẹ̀ mẹ́lẹ́ zikiri nínú pọ̀ ọ̀rẹ́ sí ọlọ́run náà àbí ọ̀tán pé ọlọ́jọ́ kó wọ́n ń kí àdìsí ànábì wọn náà ń pè sallallahu alayhi wa sallam òun rántí ọlọ́run náà nù níta ànábì ń wí nù torí náà ẹ má jẹ́ ọ́ dàbí òkè pé é wọ́n ní gbogbo ìgbà ní kéèyàn kàn máa ṣàdìkìrí lẹ́yìn pé ọba sí nílé ẹ̀gbọ́n lé tọ́ílẹ̀tì wà láì kò síbi tí mùsùlùmí ò ti lè dáa kọ́ lọ nínú eléyìí ni ó dè tá mi irú èrè tó jẹ lálùkìyàmà bó o lè ṣe lo àlàáfíà bó o lè ṣe lo àsìkò rẹ̀ mo bẹ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ń tó fún wa lálàáfíà àti lásìkò Ọlọ́run má gbà Ọlọ́run kó wá jẹ́ ká lè lò ó lọ́nà tá a fi wà ná àwọn tí ó jèrè níjọ́ táwọn kan bá ń ṣọ́ọ̀tì Ọlọ́run má wọ ṣọ́ọ̀tì allahumma ansur man nasara al-islam wal muslimin allahumma azil اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة على قد قام للصلاة قد قام للصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا صفوفكم يرحمكم الله الله أكبر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 فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم أو ضحاها الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله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 لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله